إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها المسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، أدوك فم قلوة أترى يتجف محمد صلى الله عليه وسلم عند آه، الله مكي أبوك أنبي الشهابة أترى يتجف أنبي أترى يتجف أترى يتجف síbi ọjọ́ ìgbìyàn kìyàmà àbí Allah subhanahu wa ta'ala kó káwà náà fún ẹni tí ó tẹ̀lé wọn ó rẹ̀ kàwà kúnnú ẹni tí yóò bá wọn jẹ́ nítorí ọjọ́ ìgbìyàn kìyàmà tí a máa fi bára wa sọ̀rọ̀ ní ẹni òní ni ibi tí a bá tafsir ní àná ìtí Allah subhanahu tó ti sọ fún wa nínú ìtàn àwọn kèfèrí èyí tí ó gúnrí kò níbi òdodo àti tó gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ àti bọ̀tán wọn lórí dáadáa èyí tó ṣe dáadáa ó láti bọ̀tán dáadáa èyí tó dẹ̀ ṣe dáadáa ọlọ́run ní àjẹ́ lẹ́yìn eléyìí Allah subhanahu wa ta'ala nínú sọ́dọ̀ká ètí àwọn bẹ̀yìn ọwá sálàyé àti bọ̀tán òdodo síbi dáadáa àti lọ dábàjẹ́ síbi dáadáa náà báyìí ni ó wá tún wá mú wá nípasẹ̀ bóò nílé ayé yìí ti parẹ́ ìbẹ̀niyẹni alọ ní àmì àrìn bóò lọ́lọ́mú ti ṣe ṣíró wá tó bá jọ mẹ́rin àfẹ́yàn ìgbòbẹ̀yẹn àti rúkú rẹ̀ ìtí ọkàn آيات السين في الله سبحانه وتعالى من صفوة من صدقاء قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لهم عدو بئس للظالمين بدلا

Allah subhanahu wa ta'ala ó ń sọ fún wa pé ìgbà tó ń fi sọ fún àwọn màláíkà ẹ́ eléyìí òun ni ìgbà tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ṣẹ̀dá bàbá ńlá Adam alayhi salam ìgbà tó dá وقع ملائكة لك وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن وإذ قلنا للملائكة اسجدوا لآدم أفتمثونه وذريته أولياء من دوني من دوني وهم لكم عدو بئس الظالمين بدلا الله سبحانه وتعالى onígbà tá a fi sọ fáwọn màláíkà rújúdú lè Adam ẹ lọ tẹ kọ̀kọ̀ fún ànábì Adam sọ́sọ́jẹ̀dù ẹ́ gbogbo wọn lọ bẹ̀ wọn lọ forí balẹ̀ fún àìtẹ̀kẹ̀rí mẹ́rin pàtàkìyẹ̀tẹ̀lá ọlọ́run wọn bá fi sọ pé fún wọn lọ sàpẹ́lẹ̀ àníbi Adam ìṣe àpẹ́lẹ̀ àníbi Adam alẹ́yìnsẹ̀lẹ́m òun lọ́lọ́run fẹ́lẹ̀ yìí ṣe fún àníbi Adam alẹ́yìnsẹ̀lẹ́m wà ní gbogbo wọn ní fasajadu torí pé àwọn màláíkà ẹ́ ń tọ́lọ̀ bá pa àwọn láti àwọn máa ń ṣe wọ́n dẹ̀ máa ń jìnà sí ìkí Allah subhanahu wa ta'ala tó bá pọ̀ fún wọn àwọn ya àwọn ìní tọ́lọ̀ bá pa wọ́n látẹ ẹ́ wọ́n máa ń ṣe tọ́lọ̀ bá ti kọ̀ fún pé ẹ mẹ́dé bẹ́ẹ̀ gbogbo bẹ̀ ọ̀fẹ́ wọ́n jẹ́ bí ọlọ́run títí ń bẹ láàrin àwọn màláíkà ọlọ́ni ìlà ìbìrí ìsàkánà nẹ̀lìjì ìbìrí ní ìran kan nínú àwọn àlìjẹ̀nù èyí tí Allah subhanahu wa ta'ala tó dá látara iná kódà kìí ṣe iná nìkan iná tó ń jò jíjò náà yẹn ẹnu náà yẹn ìdẹ̀ni ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ló ti dá àwọn àlìjẹ̀nù tí Iblis tọ́jọ́ kan lára wọn Allah subhanahu wa ta'ala ẹ́ ọ́sọ iléyìí fún wa inú ana khayrun minhu khalaqtani min ó ní òun lóore tó ádámà lọ ó dáhùn nínà láti fi iná pàpọ̀lọpọ̀ òní fún yìí o dẹ̀ dá ọ̀rọ̀ ni ilá ìbìlì ìsàkáàdẹ̀ mẹ́lìgín ìbìlì tó wá látara àwọn awọn yìí wọ́n ní ẹ̀rì àwọn onímímà wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ àmì ìdáwó òun ni èyí tó ní sílẹ̀ látọ̀dọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam jẹ́bùsí bẹ nínú sọ ìlú Muslim ẹ́ àdíṣẹ́ Aisha rọ̀bdọ̀lá àníhà o ni alìnàbí anìrọ̀sọ́ sallallahu alaihi wasallam annahu qala خلقت من نور وخلق إبليس من مارد من نار وخلق آدم مما وصف له ó ní wọ́n dá màláíkà látara ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dá ìbìlìs látara jíjò iná ibi iná tí ń jò ahánná ibẹ̀ wọ́n ti yọ wọ́n ti dá àlìjẹ̀nú jíni ìbìlìs ó ní wọ́n wá dáadáma níbi tí wọ́n ti ròyìn fún yẹn èyí wù ní látara yẹ̀pẹ̀ tẹ́bí pé ìkìlẹ̀ òun ló fa iṣẹ́ káwọn ọmọ ẹṣẹ́ ọmọ yàtọ̀tọ̀ sí ara wọn wọn ò lè rí bákan náà ìlà ìbìlìs àkáàmẹ̀ nàìjíríì àyàfí èsù nìkan ìbìlìs níbẹ̀lá àwọn àmàláìkà wọn nìkan ní òkórí kalẹ̀ ní ọlọ́tẹ̀ láti ọlọ́run kúrúkà àmàláìkà ìfọ̀sẹ́jàdù ayé ìtìsáàlù ìtìsáàlá bí àmàrùlá ìfẹ́ láti ọlọ́run ọba òun àwọn ti tẹ̀lé náà bí lọ tó fi oríbalẹ̀ yẹn torí pé ìforíbalẹ̀ yẹn jọ́nà pàtàkìrímọ̀ lè adam àti ìsẹ́ àpọ́lé ànábì adam àti àpọ́lé yìí náà ìsàpọ́lé yìí náà ọlọ́run ni wọ́n ṣe òun ló jẹ́ jẹ́ ìtẹ̀lé ọlọ́run ọba ọlọ́run ní àyà sí ibilis nìkan tó wá látara àwọn àjẹ̀nú rí ẹ̀rí pé bí ẹ ti sọ fún wa ní ó ti jí wíwá pé ní ìfẹ́kùn tafẹ́ yẹjú ó wá láwọn ìsọ̀lìyàn tí wọ́n fi ti àwọn sọ́lábùnà sọ́ọ̀lẹ́ minibinabas wàwẹ́rì particularly ní àbáàs wọ́n fa àwọn ìgbàwà kan ti ṣe wọn ṣékwà ìtẹ̀sí wàwẹ́rúhú minibasiri wọ́n mú ọ̀rọ̀ yí wá nípa ipé àwọn ọ̀gbẹ́gbẹ́ wá ipé wọ́n fi ti sáwọn sọ̀hábà pàtàkì nípa ipé ọ̀kan lára àwọn màláìkà ni ọ̀kan lára àwọn tí ń sọ àlìjẹ́nà ni àti bẹ́ẹ̀ lọ kọ́dà ọkùn mú wájú òun ló nímọ̀ jù kọ́dà ọkùn kó wájú wọ́n ti kó kò ìkápá sọ́nà àti ilẹ̀ wọn kò lè lọ́wọ́ gbogbo ilé yìí nǹkan tí ò mú ni ìyẹn ló fa ọdílà ti ṣe alhábùdó kẹrí ibn Kathir rahimahullah ó ní wà pọ̀dúrú ìyà min hadha àfẹ́rù kẹfí rọ̀tùn adìsálà ó ní wọ́n gbẹ̀ ìgbà wá tó pọ̀ níbi tá ń sọ yìí kí wọ́n sọ pé ìbìlìs ìbẹ̀ lára màláíkà ìbìlìs bákan tó ti jẹ́ tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàbọ̀ yíkùnhà ní ìsraeliyat alẹ́sì tó ń kọlù yọ́nbùrù fi wọ́lọ́wà àdà wọ́n ni wọ́n gbé wá gbà wá kálẹ̀ wùí sí tó wọ́n gbà wá kó wá sàlàyé pé yàálì kẹfìr mínìhà wà mínìhà mọ̀kọ́ di yàpá àti kẹfì ìdìmọ̀kọ̀lẹ́bá sí ìlàhà wọ́n ní ó ti ẹ̀wà bí i ah, ó tako ó ti fojú hàn wọ́n ni yàtún àkúnlè máa àdẹ́rú nínú àkàbárí mọ́tàkọ̀dìmá wọ́n ni a ń tí ń bẹ lọ́wọ́ wá dámà ìpé ìrọ́ lílé bẹ́ẹ̀ ni a òun ní pé Qur'an tí bẹnu Qur'an in tó ti tó wá kú níbi àwọn ìrọ́ yìí lè annaha látàkàdù tàkùlù ní tàbùdíni wà ziyadatu wà náà torí ẹ̀rí wọ́n ní torí pé wàkọ̀dìrò wúbí àti ìhá àṣíyáhùn kẹfẹ́ ọ̀ níbi ká sọ́tàn ìbìlìsì ká ma wá sí àtúwé rẹ̀ ká tó sọ fún ológun lóore jù náà àwọn màláíkà àbóhun ló nímọ̀ jù láàrin wọn àwọn ní gbogbo níbẹ̀ ni wà lẹ́yìn fẹ̀lẹ́

wọ́n ní torí pé níbẹ̀ fún ọmọ yóò káàmà lè ábì ilẹ̀ ọmọ nínàlẹ̀ àyíkàtì lùkùlẹ̀mẹ́ wà sáàdàtìlẹ̀ àtìyà wàl'àbọ̀rọ̀ wàl'mùjàbá nínàlẹ̀ jahadiza annukot wàl'hufaz aljiyat alẹ́bìnà dáwọn alhadisa wà harroruhu wọ́n ní jẹ́bó ti jọ pé a mà tí ẹ bá gbogbo agbóhùn mọ̀ yìí ẹ́ torí pé àwọn aṣíwájú àwọn àfá àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn ẹni rẹ̀ àwọn ògùn lẹ́gbùngbò tí ń dátọ́ lẹ́nu ìgbín àwọn atúnmiṣe àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọ́n kọ hadith wọ́n dẹ̀ wọ́n yẹ̀nà rẹ̀ bàbá yanu sọ ìhàwú min hasaniha wa min da'ifi wa wa wa وعرفوا والضائعين كذابين wọ́n ní àwọn ní àwọn àfáà dáadáa ìwọ́n sàlàyé tó lálàkánú àdísà àti tó lálàáfíà àti tí ó yẹ ká pàtà ìdílé fi kúrọ́ wọ́n dẹ̀ mọ àwọn tí wọ́n sàgbélẹ̀ ẹ̀rọ àwọn òkúrò èèyàn ẹ́n àwọn ní àwọn ilé yóò sì ṣùgbẹ̀gbà wọ́n sàlàyé rẹ̀ láyé tó yẹ pé àwọn ìròyìn àwọn wọ̀nyí ọlọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wọ́n láti lè pòtẹ́kì ẹ̀sìn yìí ni à ìta níbi mú wá láti lè dáàbòbò láti lè mẹ́jẹ kí wó lè fúrọ́ sí sáájú àníbà Muhammad sallallahu alaihi wasallam ní iṣẹ́ sí òun lọ sọ fún ọmọ alérò pé òun lọ sọ bàbá ní radiyallahu anhum wa ardahum ọlọ́nkọba ayọ́nu sí wọn وجعل جنات الفردوس مأواهم وني قلب الله سبحانه وتعالى sí àlìjẹ́nà Firdaus ọba wa ṣe ní ibùdó sí wọn tó já sọ ilé o ní àwọn àgbílẹ̀ rọrọ̀ táwọn èèyàn máa fi ń ti ìtàn yìí àbíkẹ́lò mí ní ọkà parọ́ yẹ́nà ló ti dé rí àwọn ọmọ yáwa kan nígbà wọn tí wọ́n fi ń gbé àwọn èèyàn sá fún mímọ̀ wọ́n ni ẹmá kọ́ máa àwọn onímọ̀ wo àwọn ilé ṣe nǹkan tí èyàn máa fi tí èyàn máa fi ṣe mẹ́jẹ̀mú láti tó fi lè pèpè ní jọ́nà tọ́lọ́run tí bẹ́ ṣùgbọ́n ló ti ẹ̀nímọ̀ jù ẹ̀wù kan ìṣùkó nímọ̀ jù àwọn ọ̀rọ̀ yìí ara àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí bàbá wa dùn tẹ̀sí ọ̀rọ̀ ìmọ̀ lọ lábẹ́ ayà yìí lábẹ́ ayà yìí wọ́n wà wá wọ́n wá sọ̀rọ̀ sọ́pọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ní ẹ̀mí yìí asọ̀yìn pé àwọn onímọ̀ ti gbá dànù àwọn àgbélẹ̀ ẹ̀rọ ìkànnì tó kámọ́mọ́ omi yẹ wá inú àwọn máa sọ lórí abala yìí orí ẹnìkan níjó ní lórí mídíà ìgbà wọ́n sọ̀rọ̀ wọ́n a ẹ́ pa ìbìlìs láṣẹ níbi ọ̀rọ̀ ibi tó bá ń ka ìbìlìsì láti tí ìbìlìsì ọba tẹ́lẹ̀ ajásí pé ìbìlìsì jọ ọlọ́run bá lọ yẹn àwọ́kọ́ náà ní pé ọ̀rọ̀ yẹn kò bá àwọn àyà tó lọ́wọ́ bá sọ kò bá lọ ìbìlìsì jẹ láàrin wọn lọ́lọ́run náà tààdá ló fi إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه Iblis ni òun yóò tẹ̀ láṣẹ tọ́lọ̀ ọba pàpàá. Ó tẹ́ ṣe púpọ̀ fi ṣe orú ẹni bẹ́ẹ̀ pé látọ́nà tó pé wà ìdè fún ẹni màláíkà ti sùjúdù lè Ádámà. Ọlọ́ni ìgbàtà fi ń sọ fún àwọn màláíkà tó ẹ foríbalẹ̀ fún Ádámà. Torí pé ọ̀rọ̀ pé ìdè màláíkà fáwọn màláíkà sẹ́mà ó ti ti fúnlá tí ó pín àwọn mẹ̀láíkà dẹ̀mọ́ pé jíǹsì ẹ̀rí ìbìlì kò sí láàrin àwọn mẹ̀láíkà fún ìdàtí kò sí nínú ìpìlẹ̀ wọn ìwádé tó fi wà ń bẹ̀ ó wà ń bẹ̀ nítorí ìsìsìnà ìsìsìnà yíyọkú tọ́lọ́wọ́ bá yọkú yẹn àwọn afá ní ó wà láàrin wọn débi kó ti dàbí ọ̀kan lára wọn ìbìlì ó bá àwọn màláíkà wà ó wà pẹ̀lú àwọn màláíkà bíbi pé ó dàbí ọ̀kan lára wọn ìgbà tó lọ́wọ́ dẹ̀ mú àṣẹ yìí wá òun gẹ́ mọ̀ pé òun bẹ lára wọn ìyẹn níbi sọ pé kọ̀lákútà ní nìna wà kọ̀lákútà òun sí ọdá látara náà ọdọ́ òun látara náà bí àdámọ̀ ni ọdá látara yẹ pẹ̀ ànàfẹ́ rùmínì mo lóore jẹ́ ní tó ní foríbalẹ̀ fún ìlọ ẹ wo àgbékalẹ̀ ẹ rí pé gbogbo síyákìyà àti tọ́lọ́wọ́ bá sọ yóò ti fi rinlẹ̀ orú ìmọ̀ràn tá fún orú ẹni bẹ́ẹ̀ kí mọ̀ bá tó máa bí nǹkan bá dáyàn lójú ká má máa sọ ọ̀rọ̀ ẹ̀sìn lélé yìí ọ̀rọ̀ kákan wo áyà tí ó gbọ́ eléyìí ti yéèyàn dáì wọnú tẹ̀sír gan torí pé ní àwọn tó fi ń kẹ́ jù tọ́lọ́dẹ̀ sọ láwọn agbọ́nrin tó pọ̀ olúrú ọ̀rọ̀ báyìí afúrú orí bẹ́ẹ̀ ní márùn kó tún padà lọ tún fún tún kùránìkà tó bá ka kùrán lórí pé kẹkọ̀ọ́ takura wọn gbogbo ẹ̀ ń sọpọ̀ tara wọn ní pé ìbìlísì ń bẹ lára àwọn tọ́lọ́run bá pa láṣẹ yìí bákan náà kó tó lọ sínú àwọn tafsir àwọn kútùbù tafsir àwọn tíra tó sọ̀rọ̀ nípa kí ni o tafsirul Qur'an gẹ́gẹ́ tafsir àfáwà Imam Ibn Kathir tafsir Tabari tó rà lọ sínú jàlà lẹ́yìn inú ètí ìrí tafsir kan tó sọ pé ìbìlì sò símbẹ̀ ọlọ́nkan mú ni ok nígbàtí ò símbẹ̀ kí ló dé tọ́lọ́ sọ kókò forí balẹ̀ nígbàtí ò símbẹ̀ sọ kọ́lọ́wọ̀n ọ̀sán pàtí ẹ torí náà kọ́ ẹ mẹ́jẹ̀ kí a máa tú Kùránì lódìlódì àwọn èèyàn kan wò wá particularly in tí wọ́n gbé sí wọn wájú tí ń káwà táwà náà mọ́ ìpín ọ̀rọ̀ yóò wà recorded wọ́n kálẹ̀ kágbìyànjú láti bẹ̀rù ọlọ́run ọba gbogbo àwọn tí ó bá máa ń sorú ìsọkúsọ báyìí ìtúkùránì lódì lọ sí bí èyí tí ọlọ́run ọba Allah Subhanahu wa ta'ala tí ó sọ ni Allah subhanahu wa ta'ala ojo yi wa nbi aya ipe wa idh qulna lil malaikati isjudu li adama fasajadu illa iblisa kana min al jinn wa idh qulna lil malaikati isjudu li adama fasajadu fasajadu illa iblisa kana فبلغ عن حمل رحمه أفتستبدلونه وذريته أولياء من دونه ومهتدون عنه بئس للظالمين بدلا èyí tí Allah Subhanahu wa ta'ala ojú kò yíwa pé kúrò kìí ṣe bíbá yìí nìkan يجب أن ننصد البقرة الله سبحانه وتعالى قل وإذ كنا للملائكة تسجدوا لآدم فسجدوا إلا إبليس ابى واستكبر وكان من الكافرين وإذ قلنا إلا آدم فسجدوا إلا إبليس أبا إلا naan ala'afuha na uwata aida o so ki ila ibili isa abu aya loko wasa kibara o to se moto moto re na ni n so da oun lori naa oun jele ilo naa bi eni ti onipo kirun ni owon owo kirun oun ti kina musulmini e owo ikirun ni àbà wàsẹ́kìtàrọ̀ ó ti mútúmútú nìyẹn kéèsì yẹn tún yàtọ̀ títẹni tí sọ pé ẹsà máa bẹ́lọ́n fún wa tó bá wù yóò fi ń dá kan tó bá wù yóò fi lẹ́ndà ọkan bó ti ọ pé ẹnu kò lórí aláwọ̀kọ́ ipò ti ṣe kèsè rí ẹnu kò lórí tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì àmẹ́yìn tó sún mọ́ lé tẹ́rì ẹ̀dẹ́fẹ̀tẹ̀ nílẹ̀ ní pé gbogbo ẹni bá fi rún lẹ́ẹ̀ kèsè rí ni

sówú ẹni bẹ́ẹ̀ tó jọ pé àìsẹ́ tọ́lọ́wọ́n ọba ìbìlìs tí ó se tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala tó wá padà jẹ́yà níbi títí jẹ́yà iná tó jìrì pé ah, ẹ̀kọ́ orítalẹ́sì ìrítalẹ́sì wọn ẹni yóò padà máa bímọ tó bá bímọ kọ̀ẹ́ká fílẹ̀ kọ̀ẹ́ká fọmọ ẹlẹ̀ kágbẹ̀sán lára gbogbo wọn torí ẹ̀sàn yìí lọ́lọ́run tí ní ìbìlìsì fi sọ̀rọ̀dọ̀ lọ́rọ̀ pé àǹzírí ni lọ́mi lára tí ó fi jíjọ́ gbẹ̀lẹ̀ alìkìyàmà ọlọ́run ẹ̀dẹ́ fa innaka minal a ò ti ń bẹnu àwọn tá lọ lára a ń bọ̀ ń bẹnu àwọn kò dẹ̀ ní kú tó fi di àwọn inú àwọn tí ó kù gbẹ̀yìn ṣé ó wá tọrọ ní gúgùn kó lè bá túbá ní kálá só ní gúgùn kó lè bá àti dáadáa ní kálá só ní gúgùn kó lè bá ara àwọn èèyàn lọ́wọ́ ní kó lè bá no ó tọrọ ẹ̀mí gúgùn pé a ní ojúmù tó rádámà yìí ó kó rí ọmọ ẹ̀gbẹ̀yìn ádámà kó lè bá àkó gbogbo wọn náà níbi sọ ń bó mi pé láàkùzánà mi ni ìbádìkà nà sí ibán mafúrúdọ̀ ma máa mú àwọn àwọn ìpín nígbàtí ọ̀kan nínú àwọn mọ̀fàṣírùn tí ń tú ọ̀rọ̀ yẹn ó ní ìbìlìsì ní òun ma mú 999 nínú ọmọ àníbi Adam òun ó tẹ̀ máa fẹ́yọ ọ̀kan lẹ̀ nínú 1000 wọn 999 tí wọ́n mọ̀ kó wọ́n náà ẹyọ ọ̀kan tí ọmọ bọ́mọ̀ lọ́wọ́ náà ni ọmọ wà jẹ́ lọ lọ́nà bí sọ́nà sọ́tù sábà ṣe wọ́lápọ̀ sọ́dàpọ̀ ìdìlì bọ́nà Allah subhanahu wa ta'ala ike Ìbìlì àbá tó dá ní kó wọ́n máa sọ àwọn èèyàn yẹn àbáyẹn ti bí ṣíṣẹ́ o ẹ̀ẹ́gbó ọ̀pọ̀lọpọ̀ ló wá tẹ̀lé ìsù lọ àyàfi àwọn èèyàn díẹ̀ èèyàn péré tínú àmùmí ní àwọn ni wọ́n dúó ìfilẹ́ wá òun náà ni wípé anábi Adam ìdítọ́lọ̀ ti dà ní Ìbílísì ó jẹ́ ọ̀tá fún bó ṣe jọ́ta fún ọjọ́ ta fáwa náà ẹ̀rí lọ́lọ́ ti sọ pé أفتتخذونه وذريته أولياء من دوني أفتتخذونه وذريته أولياء من دوني وكلهم عدو الله سبحانه وتعالى أني ṣé wàá mú àṣẹ ìtàn ìbìlì ṣẹ́yìn fẹ́ mú lọ́rẹ̀ẹ́ kẹ máa tẹ̀lé kẹ máa ṣe tọ́lọ́wọ́n bá àtàwọn ọmọ ogun ẹ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹfẹ́ mú wọn ní àwùlìyà kàkàkẹ́ ni ní àwùlìyà wàlí ẹni tẹ́ mọ̀ jọ́sì fún tẹ́mọ̀ wá rẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ tẹ́mọ̀ rẹ̀ sí ẹ̀ lọ́wọ́ ẹ wá ń lọ mú tẹ́fẹ́ máa mú àwọn èṣù àtàwọn múgún rẹ̀ tún lẹ́fẹ́ máa mú ẹfẹ́ máa mú olórí onírànlọ́wọ́ orùn ọ̀wọ́ ẹnitẹ́ máa tẹ̀lé ẹnitẹ́ máa kayada tẹwà fi èmi ọlọ́run wá rẹ̀ sàtúpé bí sàdìzọ̀lì ní ìnàbádàlá

wípé wọ́n jọ yíwa wípé àwọn ọmọ àdìjẹ́nà níjọ́ gbẹ́ndì alkiyam wọ́n máa bẹ níbi ìgbádùn ọlọ́run sọ nípa ikú wọ́n gbádùn wọ́n gbádùn wọ́n sọ bọ́ wọ́n sọ bọ́ wọ́n sọ pé wà ń dá zùlì yàwó ma ájú yóò hàlì mọ̀jẹ̀rì mún ọlọ́run ni ẹ̀yin pòkí ẹ̀yin tẹ́ tẹ̀lé sù láyé ẹ̀yin tẹ́ ṣe tọ́lọ́bù jẹ́ kẹ́ ṣe à kí ń yàtọ̀ kìí sórí ẹ̀san tá a san fáwọn ọmọ àjẹ́nà lásán fún yín o nàám Ṣé mi ò sọ fún yín láti di ahán àwọn àníbí ọlọ́run ọba wípé àṣetán kìí ṣe ẹni tá a máa ń tẹ̀lé wípé àṣetán kìí ṣe ẹni tí a máa ń nílànà rẹ̀ wípé àṣetán kìí ṣe ẹni tá a máa ń juwọ́lẹ̀ fún ìnáwó lọ́kùn Thank you. ọ̀rọ̀ ní àṣetọ́ ní ọ̀tá tó kẹ́ẹ̀ tó fojú hàn òun láti tánì jẹ fún yín Èmi ni ẹ máa sìn. Eléyìí ni ọ̀nà tọ́tọ́ tẹ́lẹ̀ fi rí ọlọ́run bàbá sọ́nà tààdá tẹ́lẹ̀ fi rí ìsìn. ọlọ́ba Allah subhanahu wa ta'ala níbi ọ̀nà tó tọ́ ní ọ̀nà tí ọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala tó pèsè sí ní ọ̀nà ṣetán kéèṣe tí a máa ń tẹ̀lé kéèṣe ìlànà ìtàmà ń kúrí sí kéèṣe ìtàmà ń kúwọ́lẹ̀ fún ọ̀nà ṣetán gẹ́gẹ́ nígbà Muhammad sallallahu alaihi wasallam lóbi nígbà tó oníwàkọ́tọ̀ kùtùntàn àyẹ̀lì ní wa ń ṣì mẹ́rin ó fàlà kan tẹ́gbẹ̀rẹ̀ ó fàlà àwọn àlàkan sí apọ̀tún ó fàlà àwọn àlàkan sí apọ̀tún ó wá sọ pé ala kulli sabili minha shaytan yad'u ilayhi ó ní gbogbo ojú ọ̀nà kọ̀ọ̀kan yìí ṣẹ̀tọ́nù náà mọ̀ wà ń nínú Islam ẹyọ̀kan ṣoṣo náà ni òdodo ni kò náà òdodo tí ọ̀wá pé méjì tó yọ pé ẹyọ kan náà ni òdodo ẹwà rí tí ó gbẹ̀ tí ó wà pín lọ yẹ́lẹ́yẹ́lẹ́ lábala àgbàgbọ́ lábala ìlànà tàbí sin lọ́run níbi ẹ̀sìn gangan ó kan ojú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba lílé yìí ṣe wá ráwọn ọ̀nà tọ́pọ̀ lọ́gbọ̀ ọ̀tún lẹ́lẹ́gbẹ̀ sí rẹ̀ yẹn ní wèsọ́ ọ̀nà tọ́lọ́wọ̀n ọba kó láti tọ́dán tọ́lọ́wọ̀n ọba mọ̀ èyí tó bá ti jẹ́ ìlànà èyí tàníjì ń bẹ lérí ẹ̀ títí bẹ láti bí àhàdíṣì lè fẹ́rọ àdíṣì afáwa ẹ máa wí abúna àbí sofiyan tí àwọn ọ̀gọ̀rọ̀ náà àwọn sọ̀hábà náà tún gba àhàdíṣì yẹn wá tó fi ní ìjọ yóò kẹsẹ̀ 73 gbogbo ẹ̀yẹn inú náà nílọ ẹ́n ọwá ní àyà fi ẹyọ kan wọ́n níta ilẹ̀ ọ̀kan ní onímá àna àdé yìí lè yọ́ mọ́ wá sọ́hábì lérí fi tẹ́ ní ànẹ́bí wà táwọn sọ́hábà mi náà fi tábí tẹ́ ẹyọ ọ̀kan yẹn mọ̀ náà ní tó bá ti ṣe dédé ti sàníbà Muhammad sallallahu ولا تتبع السبل أن تفرق ولا تتبع السبل فتفرق بكم عن سبيله ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní ojú ọ̀nà ti tèmi ní o ojú ọ̀nà ti tèmi ní o ojú ọ̀nà tó jóre wala tattabi'u subula ẹmẹ́ ti tẹ̀lé àwọn ìlànà ẹgbígbà tó lò yẹn oní subula plural jamu fatafarraqa bikum an sabili tẹ bá tẹ̀lé àwọn ọ̀nà míì tọ́pọ̀ ṣubùl tó ní ẹmọ́ tẹ̀lé àwọn ọ̀nà tọ́pọ̀ pàtàfàrọ̀kọ̀ bí fún àǹsẹ̀bíìdìhì yóò wá jù inú yóò sọ inú kú ní sẹ̀bíìdìhì ẹyọkan ó tún padà sí ẹyọkan so òun ni ìlànà tí ó gbé ọwà jẹ́nà yẹ́jọ́gbà wọ́n máa ṣe jẹ́ kí mi ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukọ́ gbà wà jẹ́nà kálà èyí wọn sínú lànà káàfi sin ọlọ́run ọba nínú Islam ẹyọ kan lòdodo òdodo yẹn láàmà wá wá níbi a ti rí ká e. ọlọ́ọ̀bà wa ń sọ nípa àṣẹ ìtọ́nì fún wa wípé àṣẹ ìtọ́nì ni ó sọ pé eléyìí ọlọ́ọ̀bà ọlọ́run bá tẹ̀síwájú pé wà lákọ́dí àdọ́dìlà ní nǹkan jìdí lẹ́nu kẹfì rọ lápàdá fún àkókòta Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa nínú Súratù Yàsín èyí tí àwa ń bẹ ní, wípé aṣetán adọ́là ní kùn jìdí lẹ́yìn kẹsí ẹ̀rọ ẹlọ àwọn èèyàn tó pọ̀ làṣẹ̀tàn ti sì lọ́nà ó ti sọ wọ́n nù ilé ayé ò rọgbà fún wa alkiyama ní ò rọrùn fún wa wọ́n sọnù wọ́n lùs gbogbo dáadáa tí wọ́n ṣe láyé wọ́n ṣe ah, ọlọ́wà ni ẹni ọjọ́ tọ́ra báyìí ó tó jọ́tọ̀ jọ́ta ọ sọ àwọn èèyàn nù ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ló gba bàbá ńlá ilẹ̀ gan tọ́nà fi ṣe dédé tauba ó dẹ̀ ń tún bẹ̀rẹ̀ sí tètè lérí ẹ̀yìn náà ọlọ́ọ̀bà Allah subhanahu ni afalam takunu ta'qilun ṣé kò sí láàká ìlara sẹ́yìn òòrùnú sí ni nípa pé nǹkan tẹ́yìn ṣe yìí aburú ni kẹ́ẹ̀tẹ́lé kò sí good result ilẹ̀ eléyìí ni nǹkan tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó sọ fún wa ní abala ilé náà orímọ̀rọ̀ al-malaika bis-sujud قال الملائكة من سجود آدم فسجدوا náà ọlọ́run bá pa àwọn màláíkà láṣẹ igbó ń forí balẹ̀ gbogbo ń forí balẹ̀ láti lè pán ànábí Adam lè náà Naam. وَهَكَذَا يَنبَغِي لِلْحَمْدِ مَعَ أَوَامِرِ الشَّرْعِ الْحَدِيثِ أَن يُبَادِرَ إِلَيْهَا مِنْ غَيْرِ حَرْفٍ وَلَا تَعُودٍ Naam. Ẹwú àpèjúwe dáadáa tó lọ́wọ́ bá fi ilẹ̀ fún wa látara àwọn màláíkà níbà àtàpèjúwe ìlànà tí ó yẹ kárìn látara ìbìlì ọlọ́ọ̀bà lásán àtàlápàá màláíkà rẹ̀ ẹ́sórí balẹ̀ bá forí balẹ̀ wọ̀lẹ́m yàtàkọrú yàtàálẹ̀lù ò máa fa túkọ̀túkọ̀ ọ̀ láwọn sọ dìgbà kan pé ọlọ́run ọpa láti àmá àpàdà ṣe àwọn òṣè yẹn àwòyàtà ń lẹ́lú àbíká ọmọ múrísìn wá gbé a kọlákútà náà min nóòrí wa kọlákútà hú min tọrọ àwọn múrísìn wá jẹ ọlọ́run ọpa láti ẹlótọ́ àmá ẹni tó ní á fòdíbalẹ̀ fún ìṣe bí ọ̀sẹ̀sẹ̀ dáa ní òdídáwà ti pẹ́ àbẹ́ni tó ní àforí balẹ̀ fún yìí ọdá látara yẹ̀kẹ̀ àmọ́ àtàrà mẹ́lẹ̀ ni tẹ́gbẹ́ táwọn bá tẹ̀ sọ pé látara mẹ́lẹ̀ ó tún fẹ́ wà rí níbu díẹ̀ ju tìbìlìsù lọ bóti ọpẹ́ kò àrídúnlébù náà torí pé ìbítọ́lọ́ bá ti ní ẹṣẹ́ ìkan báyìí ọmọ ènìyàn gbọ́dọ̀ fi làákàyè justify kọ́gbọ́n fi làákàyè máa rò pé a dọ́lọ̀ ń sọ yẹn sódẹ̀ ẹ̀kọ́ rí bẹ̀ ṣá sọ́lọ́run náà tó bá tọ́lọ̀ náà bá kò lẹ́tọ̀ọ́ fún ẹrú ọlọ́run oyún ní pé ṣẹ́dí táwọn màláíkà ṣe yìí a àpèjúwe dáadáa ni o ní pé ó lẹ́tọ̀ọ́ fún ọmọ ènìyàn náà tó jẹ́ ẹ̀dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn ibi tí ọlọ́run bá ti ń pa aláṣẹ táà níbi ń pa aláṣẹ ó salápa ń tètè mọ́ lọ síbi àwọn òfin ọlọ́run àti túnmọ̀ wá fáwọn kan níjọ́ mi náà ṣe wá rí Iblis ní ààrín tó ṣe bíbà yìí ọlọ́ọ̀bà lásán àtà ń gbé fàfásà kọ ányà ámúrí rọ́bì أَوْلِيَاءَ مِنْ دُونِي واعف لهم عنه Nam ẹ jẹ́ ká wo ìdájọ́ èyí tá máa gbé lórí tí Èṣù ṣe yìí. Ọlọ́ ní bàbá sàkọ̀ọ̀yà mọ̀ rọ́bì àyè, kọ́rọ̀já mìntọ́ àti rọ́bì, ó jáde kúrò níbi ìtẹ̀láṣẹ olúwa rẹ̀. Ṣé físík láti kìí ní àbí púpọ̀, talent Sheikh Abdulazim go from physics نعم الجواب ايه eh, كفر kí ni tọ́ka tó fi sọ pé kúfùrù ni Hmm. Abdulazim Mahazuda okay now kúfà òfífík in tó ṣe yìí tí kúfù ní àbífífík okay now kí ni di jẹ́lì láàrin ẹni jẹ́lì rùkú ní ìgbọ́n tó rí dáadáa ó dí ṣòdí kò tẹ̀ láti ọlọ́run òkè òkè kí wá ní ẹ̀rí lórí ẹ̀ òkè àti gbọ́bá ẹni sí Ahmed sekúfù ní àti físíkì òkè orú kúfùrù ní àpìntí torí pé kúfùrù ẹ́ lil kufuri àníwá àrùn ayùnáwó àhàrá ayùnáwó ẹ̀yìn àhàrá kúfùrù kí ni àpìntí ah, Abdulazim kúfùrù kí lápẹ́ tí Iblisi sí bí báyìí wọ́n ti jó yíwa pé kúfùrù ni kúfùrù kúfúrú mhm. kúfúrú alìbá wàlìsìkìbá kúfúrú lìbá ì wàlìsìkìbá kúfúrú tí ọlọ́run bá ń sọ bẹ̀rẹ̀ ìbá ni torí pé ńgbà tí ọlọ́run Allah subhanahu tí ń sọ nínú للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر abá wà sàjìbàrọ̀ ìbá ọkọ̀ kò sí tí ọlọ́bà Allah subhanahu wa ta'ala ní ó ṣe yìn wà sàjìbàrọ̀ ó tún ṣe mótómótó wa kana minal kafirin ọwọ́ ajọ́ kanú àwọn kèfèrí tó wáyà iná ti clear rẹ̀ pé kèfèrí ní Ibilis àmá fisik ó lè jẹ́ kúfúrú gbà mí ó lè jẹ́ fisik gbà mí so náà yọ́ ti lọ pé fàfásà kọ̀ á ní àmúrí rọ́bì ó ṣe ọjáde fún bí ìṣẹ̀ láti ọlọ́run bá rẹ̀ kí wá ṣe gbogbo physics òun ní ọjọ́ pé tọ̀ ẹ̀ṣẹ̀ lásán ni kí rẹ̀ ṣe gbogbo ẹlẹ́gbẹ̀ lórí kófùrù àti tàbárí iná àtàwọn àwọn báyìí àwọn àlàyé báyìí Allah subhanahu wa ta'ala kó fi máa rẹ̀ kó fi yíwa alẹ́ ilmu Allah subhanahu wa ta'ala ó ní fafasapa

Ah, nínú àwọn ẹ̀kọ́ ta tó kọ́ bẹ̀ ni pé ààbọ̀ mùjúrì mi lè kúrú jù á ní àmùrì mẹ́ ní tẹ́jìbòtọ̀ àtù. Àyí tó tóbi jù ní crime, ẹ̀ṣẹ̀ tó tóbi jù, òun náà ni kíyàn jáde kúò níbi àṣẹ ni tó pọndanà kátẹ̀lẹ̀ pẹ̀lú tẹ̀lé ẹni tó pọ̀ dẹ̀dẹ̀ ká jápẹ̀ ká mọ́ tẹ̀lé ẹ́ ọlọ́bà lásán àtàlá sọ pé wà ní ìyàwó ìṣẹ̀lẹ̀ pọ̀ ọ̀rọ̀ Subhanahu wa ta'ala ní pé ẹni tí ṣe ìtàn tó bá lọ jẹ́ ọ̀rẹ́ ayò fún ah sí ọ orú ọ̀rẹ́ tó rú ẹni bẹ́ẹ̀ lọ mú ẹni tí ṣe ìtọ́n tó jẹ́ ọ̀rẹ́ àjò fún tó jẹ́ olùkàyàdà fún tó jẹ́ ní alábáyìn rẹ̀ tó jẹ́ ni tí ń tẹ̀lé ah sí ọ orú ọ̀rẹ́ tó rú ẹni bẹ́ẹ̀ mú àṣẹ ìtọ́n náà báwo ni yóò ṣe rọrùn kí onílà àṣáì kó mọ́ sáré kó mọ́ sálápá ń tètè kó dámú láti máa tẹ̀lé ọ̀tá ẹ̀ ọ̀tá rẹ̀ ní o lè ṣe ń ọ̀tá rẹ̀ ní o lè ṣe púpá ọ̀tá rẹ̀ ní o lè gún ọ̀tá rẹ̀ ní o lè sí lọ́nà tí ó bá mú tó bá láàká ìmúká ní o ń láàká yìí kan o lè máa tẹ̀lé rẹ̀ ẹ̀hẹ́n tó mọ̀ yí pé ẹni ìyẹn lè sọun sókò parun kò bálaka bí ò sí bálaka ìmú yẹn òun ni ọ̀bálaka ìmú kọ̀ bẹ́sì mú kọmì ní ẹmọ́ gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu kọ ma wá tẹ̀lé àṣetán kọ ma mú ní ọ̀rẹ́ ayò kọ ma tẹ̀lé ẹ́ kò fi tọ́lọ́ ọbálẹ̀ à ẹlòmí ọ̀sọ́ pé à ẹn tí ọba ní sílílá ńlá ló lè gbésù jẹun pọ̀ pa ẹlòmí ó sọ pé owó àwọn àdìjẹnú gan ní máa ń pọ̀ ìtọ̀lọ́wọ̀n ọba ẹ̀kọ́ lọ́dọ̀ ti kí ẹ̀ ibi tí ó fọlọ́wọ́ bá sí àwọn náà ni ó ti bọ́ ọlọ́wọ́n ọba eléyìí tó ṣe ẹni ìṣekèfèrí ni àwọn ẹlòmí náà máa àwùjọ yìí ọgbọ́rọ̀ ọ̀rìn lásán àti kó fi nǹkan sára àti kó ṣe súra àti kó ṣe sọ àti kó gbára lé nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́n ọba lẹ́lùmí fi ní tí ń pè àwọn ilé dáhùn fún kí ni gbogbo eléyìí ìpa ẹlùmí papọ̀ mọ́lọ́wọ́n bá ìtẹ̀lé lánìí ṣú ní gbogbo tẹ́ bá ti rí kọ́ yàtọ̀ sódodo àṣetáni mẹ́mẹ́ gbogbo ìlànà tó yàtọ̀ sí lánàá nẹ́bì àṣetáni mẹ́mẹ́ ala kulli sabili minha shaytanu yad'u ilayhi ìta níbi sọ̀nà ó ní gbogbo ìlànà tẹ́ rí ń pátá ní ṣẹ̀tọ́nù kọ̀kan bẹ̀mẹ̀ pẹ̀lú aṣọ òdodo náà ni ó dé wọ́ ẹ̀mí òdodo nílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ náà bá débẹ̀ omi ìfẹ́ wá pí ọ pé ìranù lélẹ̀ àbẹ̀rọ̀bà lásán àtàlà kọmọ fòdúdó hàn wá lódòdó kọ́dẹ̀ ma rọ̀ wá lọ́ láti lè tẹ̀lé kọmọ fi ìbàjẹ́ hàn wá níbàjẹ́ kọmọ rọ̀ wá lọ́ láti lè jìnà sí ọlọ́wọ́ tẹ̀síwájú ولا خلق أنفسهم

wọ́n gbá mú kí wọ́n sìn lẹ́yìn ọlọ́run ọba yìí ọlọ́run ní fi àwọn bími ọlọ́run ọba ti dá sánmà nígbàtí ń dálẹ̀ bí mo ṣe dá ní ìfihàn wọn bí mo ṣe dá ẹ̀mí ara wọn gan mi ìfihàn wọn à mi ò mú ẹnìkan lónìràn lọ́wọ́ pé òṣìṣẹ́ ní yóò ní di olùrànlọ́wọ́ ọlọ́run ní mi ìfihàn wọ́n o ìgbé bọ́yá ẹwà ràn mí lọ́wọ́ bọ́yá mọ́ ṣe dáa ní ìbúlẹ̀ tó rí sí ìwòlẹ̀ tó rí ààyè ìwòlẹ̀ rí bẹ́ẹ̀ gbogbo nǹkan mẹ́rin ìdáníyàn ó dínkù ẹwò lákáyíwá iṣẹ́ tó yẹ pé professional yóò tún máa bèèrè lọ́wọ́ àwọn tí ò tó níjọ́ mi kó lè bá rí fact ìbámú àdí kó lè bá gádà experience kó lè bá gbàmọ̀ràn a máa bèèrè tẹ́ ẹ̀dàkùn kílẹ̀ tún rí sí ohun tá bá dé ní o kílẹ̀ tún rí sí ọ̀nà wúlá tún lè gbégbà jíṣẹ́ ìṣẹ́ lọ ní o ọlọ́run ṣe ní pòs Allahu sọ́mbò ní pé ṣe yẹn náà nílẹ̀ náà ṣe wà tó wọ́n àti bẹ́ẹ̀ ní bọ́lọ̀ ṣe wá dá gbogbo ẹ̀ ní kò fi hàn ẹ̀dá kan nígbà tí kí ń dá ní kò gbẹ̀dá kan lónìí lọ́wọ́ innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun innama àṣẹ ohun àṣẹ ohun ẹ́ tó ń bá ti gbèrò àti bẹ́ ṣe kẹkẹ ọlọ́ kọ́n fàyàkùn yóò dẹ̀ mọ́rí bẹ́ẹ̀ má dìlẹ̀ yóò dìlẹ̀ jìsámà yóò jìsámà dúó má jábọ́ yóò dẹ̀ ọlọ́ọ̀bà Allah ọlọ́ni ni ìgbọ́ àwọn lónìí ìrànlọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń sọ àwọn èèyàn nù yìí tí wọ́n ń sọ àwọn dínú àwọn àdìjẹ̀nú nù yìí ọlọ́ ni mi wá wọn lónìí lọ́wọ́ wípé mo fẹ́ dá sánmà mo fẹ́ dá ilẹ̀ mo fẹ́ dá gbá mo fẹ́ dáwò mú ó ṣe dá wọn gan ìwá wọn lónìí lọ́wọ́ títóbi fún Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba ló dá gbogbo ẹ̀dá pátá ẹ́ ó dẹ̀ ní ríṣin tó fi dáa fún di eléyìí gbogbo nǹkan tí ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala wá dá yìí kò dá wọn fún bàjẹ́ ó dá wọn kí àwọn náà àwa èèyàn àlìjẹ̀nú tó dá ó ti sọ tó fún fi wa àwọn nǹkan yóò ó ti sọ tó fún fi àwọn ó dá wa nítorí ti fọ́lọ́mbà wípé wúlùdẹ̀rù lẹ́bínà za'amtumin dúnilá láyàmùlùkú na mẹ́sọ́lá dọ́rọ̀tín fi sànàwá àti wà láàfíláàf wà máa láhùn fi hìmà ní ṣírkin wà máa láhù náà لا يملكون مثقال ذرة السماء ولا في الأرض ولا لكم فيه ما ó sọ fún wa pé ẹ ṣe àwọn tẹ́yìn lérò pé àwọn ni ọlọ́run ọba lẹ́yìn òun ọlọ́run ọlọ́run ẹ pè wọ́n láyàmù nìkú na mìsọ́lá dárọ̀ ti fi sàmàwáti wà láàá ọlọ́run wọn ò lérí rẹ̀ ní sánmà ni nílẹ̀lẹ̀ ni tó bá fẹ́ mú òòlè mú òòlè mágbàdó wà àti kọjọ pé bá dá ní inú kó mú wá àbígẹ́ nìkan bọ́ mú wá bóyá ń ta fojú rí ta fojú rí nǹkan tó kéré jù ẹ̀ lè dá ní kapa lórí wà mọ́ láwọn sí ìhìnà mi ṣíríkẹyìn ọlọ́ọ̀bá Allah subhanahu وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له وما له من Allah subhanahu wa ta'ala ní pé kò sólú náà lọ́wọ́ fún láàrin wọn. Kò sẹ́nì kẹ́kẹ́ àgbẹ́gbẹ́ ẹgbẹ́ àtọ́lọ́mà bẹ́ẹ̀ ti gbá lò wọ́n jẹ́ olùkúlọ́wọ́ ọlọ́ni kò sí. ọ̀rọ̀ ni wàlá bẹ́ẹ̀ ni ìsìfẹ́ kan ò lè wúlò lọ́dọ̀ ọlọ́run ọba àti èyí tó bá yọ̀ǹda fún lókù kò sẹ́nì kan tó á ní pé ìsọ́bẹ̀ àbí òun ó bẹ̀bẹ̀ fáwọn ọmọ wọn àbí fáwọn tí ń sìn kò sí yẹn ká lè bá àmà àmàdájú kádẹ̀ lè mọ ibi tí ẹni tí jọsìn tọ́ sí sọ́yẹ kí a jọsìn fún òun ni Allah subhanahu wa ta'ala tó fi sàwọn ilé ìfún wa sábádẹ̀ wo a rí pé Allah subhanahu wa ta'ala tọ́ sọ ilé ìfún wa ó dé kó yé wa pé títún nìkan lẹ̀ dáadáa ń ṣe òun ni ọba tó ní àṣẹ lọ́dọ̀ òun ni ọba tó dẹ̀dá òun náà dẹ̀ ni ọba tí ìjọsìn tọ́ sí ọ̀tọ́bọ̀ kẹsàn ní àwọn ẹ̀dọ̀ ọlọ́run ọba náà ibi táti ma nǹkan yìí ẹ wo àwọn ẹ̀dá tí ọlọ́run ọba já tọ́lọ ní títòun nìkan làṣẹ sí títòun nìkan ni ẹ̀dá dídá ń ṣe gbogbo ẹni yóò tó bá fẹ́ módì nǹkan bá fẹ́ ṣe nǹkan ẹ́ yóò ṣe nǹkan yìí láti bí ẹ̀dọ̀ ọlọ́run ọba náà kò lè dá nick láì sí nǹkan ẹ̀dọ̀ ọlọ́run ọba bẹ̀ èyàn fẹ́ kọ́lé ìpẹ́ ọlọ́run náà ni ó lọ bù èyí tó bá rọ̀ lókè nínú òjò nínú nǹkan kan gbogbo ẹ̀ ibi tó wù láti lẹ́lẹ̀ òun ni ó gbájọ́ ó láwọn fi kọ́lé sóhun lọ́wọ́ dálé ni ọlọ́run ọba tó dẹ́dàá ibi ẹ̀dá rẹ̀ ló sí lọ́mú àmá Allah subhanahu wa ta'ala badi'us samawati wal ard òun ló pilẹ̀ dá sánmà àti lẹ́lẹ̀ láì lọ wẹ̀ ẹ̀sáǹpù níbi kankan láì dẹ̀ mú kankan nú ẹ̀dá kankan tó ju pé ọlọ́ọ̀bá ló dá ogun ẹ̀ nípìlẹ̀ ni a ti mọ̀ títóbi ọlọ́ọ̀bá látara ẹ̀dá tó dá bákan náà nínú àwọn nǹkan tí ó tún ó jáde wá láìpẹ́ yìí bàbá àgbàlagbà ni kọlọ́ọ̀bà kọjọ kọba sàmànà orú bàbá bẹ́ẹ̀ àwọn orú àwọn èèyàn báyìí kò bá já kí wọ́n wádìí òdodo kí wọ́n dẹ̀ máa tẹ̀lé òdodo kìí sí gbogbo àwọn tí wọ́n sọ pé ẹ̀tẹ̀lé tọlọ́run ẹ̀tẹ̀lé tànẹ́bì bóyá òun náà ni wọ́n wá fi nífẹ̀ẹ́ yìí bàbá àbí wọ́n sọ ní ti kórìíra àbí nítorí pá lọ síbú kan kìí ṣe yẹn ara a máa ti sọ ọ̀rọ̀ tó jáde ní ọ̀rọ̀ tí wà báyìí sọ ẹ́ òun ni wípé ọlọ́run ọba ó pín ó ti pín ó gbé káàbà fáwọn ará mọ́kà ó gbé àtàrí fáwọn ará nàìjíríà subhanallah ṣe nǹkan dáadáa ilẹ̀ bá jẹ́ à ń gbé nǹkan tẹ́gbẹ̀ ara wọn pé ọlọ́run fún wa lágbá ọlọ́run fún wa ní nǹkan ó fún àwọn tọ̀hún náà ní nǹkan ṣe nǹkan rí lọ́lọ́wọ́ fún yíyẹn wọ́n sọ pé kàábà tátàrí àkọ́kọ́ ni pé ìsọ pé ọlọ́run fún Yorùbá látàrí ọ̀rọ̀ tí kò dáa ni fi dáa ní pé á bèèrè lọ́wọ́ bàbá náà ọba sí bàbá ni àbó ti sọ sínú kan tàbáwo gbólóhùn yìí gbólóhùn tí ó dáni lọ́gbọ́ ọlọ́run fún Yorùbá ní àtàrí àti ewé àjóbalé Subhanallah tí ṣe kí ni ok tàbátẹ̀ sọ pé ọlọ́run gbé káàbà síbì kan tó wá sọ wípé àwọn ará Saudi ará mọ́mlákátàlá Arabia Saudiya àwọn nìkan ni kí wọ́n máa lò fún tọ́kún ọmọdé ti tọ́wà tọ́ ẹ̀yìn o ẹ̀yìn náà ní nǹkan mí tẹ́yìn náà máa sin o àbídẹ́ máa fi sin ohun kò rí bẹ́ẹ̀ tí èyàn bá sọ ilé ìyá sọ pé ó bùkátẹ̀ rí ọlọ̀mú ìtọ́kawa láti inú Al-Qur'an Al-Karim àti láti bí hadith ànábì Muhammad sallallahu ní àwọn àkíyèsí nìyẹn ẹ wo ọ̀rọ̀ tí ó mọ̀ jùlọ kàtọ́ àbùrọ̀dọ̀lá àìn tó jáde lọ sí káàbánjọ́ kan ó ń sọ ipé ìrẹ́ ahájárọ̀lá aswad látàdúrù wà látàǹfà ó lè ní nílá ó dẹ̀ lè sàǹfà kan. tí ìbájọ́ tó mú rán níbi sọ fún ọlá tó kìsì ẹni bá ti kìsì ẹ̀ òun ni kí a ń ṣèjọsìn níbẹ̀ ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣe lé náà nílé dáadáa alókè ṣe lé yẹn náà ní Islam ní kíká pè àkọ́kọ́ nìyẹn àwọn tó bá ń lọbẹ̀ náà wọ́n ti tọ̀wà ọlọ́ọ̀nà nínú ayal Qur'ani ni Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar láàrin rúkún ilẹ̀ yamani àti hajjala aswad ìyókù ma fi ṣe ìrántí ọlọ́mọ sí sàtàr ma fi ṣe dùá tó bá wà ń bẹ̀ tó bá kírun ìrun yẹn ọlọ́lá jù bòmí lọ ọlọ́run náà láàmà pè ń bẹ̀ ìdí islam bí wá nìyí àǹfààní tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lọ bẹ́ẹ̀ kìí ṣe ẹnìkan bọ́yá fún àjìnà àbí àbí fún sọ́lá ìgbéra náà kí làwọn ń fatare ṣe nílẹ̀ Yorùbá àti ewé àjọbàlẹ̀ àti tí bàbá ń dákọ̀ kò sí nǹkan tí Yorùbá fi ń ṣe tó fi ju ìṣẹbọ sí Ọlọ́run ọba lọ ìmẹ́lò míì ló rogún sí Ọlọ́run ọba ìwẹ̀ ìgbàmbá fi wọ́n àwọn fi ń wẹ̀ òsídánù ẹgbùn pọ̀ ẹbá gùn pọ̀ ẹlọ fi wẹ̀ lódò kó fúwẹ́ gbogbo òsí rẹ̀ lọ káyọ́mọ́ sí má kó rọ́nà gbégbà kó máa rí ṣe àbúrú tí ń dàmú lọ gbogbo eléyìí pátá ní tí sáwọn ìdí wa sọ fún wa nítọ́lọ́run fi rán àwọn gbogbo àwọn ànábì ọlọ́run bá tó ti lọ òun náà ni ìpèpè sí sáwọn gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala bó ti sọ pé wa laqad ba'athna fi gbogbo ìjọ kọ̀ọ̀kan aránṣẹ́ sí nke tí tá a rán sí wọ́n máa sọ náà ní pé a ní ẹbùdó lọ́ ọlọ́run ọba láàrin máa sìn wẹ̀sẹ́nìbù tọ̀gù ẹ̀dẹ̀ jìnnà sí ìsìn lẹ́yìn Islam ó wa wáyìbá sàáńtà fàṣàíǹdì lọ́ tó bá fẹ́ wá ìrànlọ́wọ́ Allah ló lórí gbogbo àwọn nǹkan tí Yorùbá ń papọ̀ lónìí ẹ jẹ́ ká síra wa létí gbogbo àwọn tá jẹ́ mùsùlùmí pátápátá èyí atari ní ìwé ejò ní akéèké ní ẹ́ gbogbo ẹ̀ náà tí wọ́n bá ń bẹ láyé kí ni wọ́n lè ṣe kátà pé kò kú wọn èyí ni tó wá àwọn nǹkan èyí tí wọ́n bá ń bẹ láyé tí wọ́n tó tí kò lè sọ kú lọ́wọ́ aburú tó lè ṣe kátà sọ pé wọ́n ti kú ẹni tí kí wọ́n wọ́n lè sówó fún láyé ààyè wọ́n lè sówó fún kátókò kú wọn nínú àwọn nǹkan tó yẹ kí á wòye sí nìyẹn mo tún máa ń pàkíyèsí àwọn tí ó yẹ pé bí a ń sógun mọ́ di nǹkan mọ́ra mọ́ rí mọ́lẹ̀ mọ́ fi kọ́ èyí tí ọmọ kan èyí tí wọ́n rí mọ́ bí kẹ èyí tí wọ́n fi sára bí kẹ èyí tí wọ́n fi sínú lẹ́lẹ̀ gbogbo àwọn àdídúdú àtàrí ewé gbogbo nǹkan tí Yorùbá máa ń pọ́pọ̀ yìí ìwéjò eku aláǹgbá kí ni àṣepapọ̀ rẹ̀ sí ọ̀tọ̀ náà ọba kí àtọ́lọ́wọ́ wa ó pé à ó ti jó ogbẹ́ pọ́ ẹ jẹ́ ká ràn lọ́wọ́ kò sí kò sáàsì papọ̀ fún nǹkan yẹn sí ọlọ́run èsù làwọn èèyàn bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìyẹn ló fà láwọn onímọ̀ fi mú wá pé ìṣẹ́bọ́ sọ́lọ́run bá ní torí pé olúwa ló yẹ ká wọ́n á lóní ràn lọ́wọ́ nígbà tá a bá ń wáyé ràn lọ́wọ́ láti lè ṣe kankan sábádẹ̀ ń wá ìgbàlà Allah subhanahu wa ta'ala ló yẹ ká wá ìgbàlà sọ́dọ̀ ẹ̀ sábá ń wá sọ Ọlọ́run bá ló yẹ ká wá lúlù sọ kí sátáré ẹ̀yìn gbogbo ọmọ jà ní ẹ̀yìn ogun dílé ẹ̀yìn àgbélépọ̀ta gbogbo àwọn ìsìn ẹ̀yọ Ọlọ́run ló lè báyàn ṣẹ́gun àmọ́ ìmú gbogbo àwọn ògùn yìí ìmọ̀ ìdímọ́ra ìmọ̀ sí nígbẹ́rẹ́ ìgbára lẹ́lò ní ìlẹ́yìn Ọlọ́run ọba ni

ipé yọ gbà àwọn ilẹ̀ nǹkan yẹ ló máa rú kan tí ipé ló ṣe ìrànlọ́wọ́ fún eléyìí ni lábalẹ̀ eléyìí yóò padà mọ́ gbára lé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba àmọ́ tí ò sí nǹkan tó fi kọ́ kò fi kọ́ lé kò fi kọ́ dí kò rí mọ́fì kankan ẹ́n tó bá sí bí ipá burú fẹ́ bá yóò ìkìlì máa fi ọlọ́run ẹni ọ̀yọ́ mọ́ sùn lọ́lọ́run ọba amẹ́ni tó fi nǹkan sápò fún ọmọ last dance níjọ́ tí nǹkan mi bóyá nǹkan ọ̀gbọ́n ẹ̀ bá ń ṣe gbìgbìgbì àbí ìgbẹ̀kan fẹ́ kọlù àkàkó kọ lọ́wọ́ bá ẹ́ yóò mọ̀ fọwọ́ tápò ni yóò mọ̀ fọwọ́ tẹ̀dí ṣe ń bẹ́ẹ̀ ọ̀dà mọ́ndàlá yóò mọ̀ gbára ní nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ bá lọ́n ní rò ìgbé àwọn olè dúó lásán wọ́lọ́ ìrọ́ ni ẹni ó bá dúó lásán gan yóò gbádùn bí sí ayé yìí tó dúó lásán tó agbára lọ́nà nìkan ṣoṣo torí pé ọlọ́run ju àtàrí yín lọ ó ju ewé àjóbàlé yín lọ ó ju òkúta lọ ó ju orin lọ ó ju gbogbo nǹkan tẹ́ mú ní olùjọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba yín lọ Allah subhanahu wa ta'ala tó ní olùgbáralé gbogbo ẹni bàdẹ̀ ìgbáralé ọlọ́run ọba ọlọ́run máa ń tó nídẹ̀ máa ń ṣe ogun nǹkan tí ń fẹ́ fún arọ gbogbo apátágbà ẹni tó bá ti jẹ́ mùsùlùmí gbogbo nǹkan tó bá lè fàá bí pé kó lọ máa gbé ara lé ẹlòmí lẹ́yìn ọlọ́run kó máa pẹ ẹlòmí lẹ́yìn ọlọ́run ọba ó gbọ́dọ̀ jìnà sí wa ń bẹ Ka mórí bọ́kù níbi ẹbọ ká mórí bọ́kù níbi à ń sìn kan à ń dìn a mára à ń sìn kan kọ́ kò sẹ́ni tí ó mọ̀ ṣe wí léyìí ìgbáralé ọlọ́wọ́ ọba rẹ̀ yóò mọ̀ wíìkì ìtọrọ nǹkan lọ́dọ̀ ọba yóò mọ̀ wáyé ẹ mọ̀ ọkọ̀ rẹpẹtẹ tí yóò bá ń pa gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà ń bẹ̀ ẹ mọ̀ gbogbo ògùn tí yóò bá lóhun ṣe ògùn ọ̀tá ní ògùn nádaríkẹ́ ní awọ́rò ní òṣòlẹ̀ gbogbo ògùn tí yóò bá ń ṣe yìí àwọn nǹkan yìí mú ẹbọ dání fẹ́lẹ̀ yìí fi wẹ̀ fẹ́lẹ̀ yìí fi rọrí fẹ́lẹ̀ yìí fi sára gbogbo àwọn ilé yìí máa ṣe àwọn ilé yìí ọ̀dọ̀ àwọn olóòṣà ni wọ́n ti rí kìí ṣe Islam mú wá Islam mú nǹkan wá nínú àwọn ilé yìí àwọn ọmọ ìyá mi nínú Islam ẹjá gbára lọ́lọ́wọ́ ọba kọlọ́run ọba kó lè bá tó wa àmì ní bá gbára lé nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ẹ ọlọ́run bọ́ dáadáa ọlọ́run bọ́ dáadáa bákan náà inú ẹbọ làwọn nǹkan yíwà tó ti já sí pé níbẹ̀nú hadith ní bàbá náà kóòt sí pé a iná rúkọ wàtàmá ìmà wàtíwà làṣírk dájúdájú hadith sahih pé ìmọ̀ fọ́kọ̀ ní ìníbàǹtẹ́ ìmọ̀ fìkan kọ́lé ìmọ̀ fìkan kọ́ di ìmọ̀ fìkan kọ́ mọ́tò ẹ́ ìgbé nǹkan sára àti máa ṣògùn sọ́kọ ni ẹ́ síyàwó ni sọ́gá ni sọmọṣẹ́ ni sára ni sẹ́bí ni kí o lè kó lè bá dàrẹ́kì ẹ̀mí rẹ̀ wá sọ́dọ̀ títẹ́ àníbi ni ṣírì òjíṣẹ́ ọlọ́run bá ló pè lẹ́bọ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala àtàwà àtàwọn náà ọlọ́run bá kọjọ kó fi wá sí dédé òdodo kó fòdodo hàn wá lódodo kọ́rọ̀ wá lọ́rọ̀ láti lè tẹ́lé kọ́dẹ̀ ti bàjẹ́ hàn wá ní ìbàjẹ́ kọ́rọ̀ wá lọ́rọ̀ láti lè jìnà sí láti ọlọ́run ọba ni a dùn sí wa ta'ala tí ó sànú wa ká tó máa lọ ẹ jẹ́ ká ka áyà tí ó tẹ̀lé kí a lè rí bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ lórí ọ̀la àyà méjì tó tẹ̀lé ẹka fún lọ وَلَمَّا يَقُولُ عَنْ الْجُرَاءِ الَّذِينَ زَعَمْتُمْ فَأَعْوَدُوا فَلَعَلُّهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَلَعَلُّهُمْ ta'ala òun sọ pé tó bá jíjọ́ gbìn dà kìyàmù yakul allahumma wa sọ ìpè náàdù ṣùrọ̀ká ìyàlẹ̀bí na za'amta ọlọ́run mọ̀ sọ̀rọ̀ yìí láti máa fi tàbùkù àwọn kèfèrí tí wọ́n mú ẹlòmíì ní àti máa pè lẹ́yìn ọlọ́run tí wọ́n tún mú ẹlòmíì sí ọlọ́run ọba ọlọ́wọ́ ma sọ fún wọn pé ẹbá ń pè wọ́n ọya ẹ̀yìn yìí ọya náà dù ṣùrọ̀ká yẹlẹ̀dí na zàántún àwọn tẹ́ rò pé gbákejì ni wọ́n jẹ́ fún mi àwọn tẹ́ rò pé tẹ́ bá pè wọ́n tó ti dáyín lóhun àwọn tẹ́ rò pé àwọn gan lọ́yẹ tẹ́ máa sìn à ẹ̀fì wọn wá ọlọ́run ọba yóò mọ̀ sọ̀rọ̀ yìí tẹ̀kẹ̀rí àńlàhún wọ́tà òbí ẹ̀ka láti máa fi yẹ̀yẹ́ wọn ni ẹ̀rì ẹ̀rì ìṣekúṣe tẹ́ ń ṣe ilé ayé tẹ́ lọ bàná ẹkàn lọ sí lófò lásán látàrí lè dá yín lóhùn kí látàrí lè ṣe fún yín hmm? èyí tó wà lórí igi rẹ̀ ò lè ṣe nǹkan kábákì tó ti gbẹ nígbàtí ó wá gbẹ débi pé ẹtún kóná mọ́ ẹtún jó a ní bó ṣe wà ń tútù kò lè ṣe kankan ọ wà ń gbígbẹ kò tún lè ṣe kankan ẹ̀dẹ̀ tún á jóná kí ní òun àti ìgbà ó ti lẹ́ Allah subhanahu wa ta'ala ó ní ah, ẹ pè wọ́n wá àwọn tẹ́ ìrúrò yẹn a ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ni padà ọ̀hún padà ní ẹ̀sẹ̀ jíbò láhùn wọ́n gbọ́rọ̀ mẹ́tẹ̀ láti ọlọ́run wọ́n tẹ̀lé by four wọ́n wá pé wọ́n ẹ̀sẹ́ nìkan fẹ́ dáun ló àwọn tẹ́ ń pè láyé nù ó ti pè ògbó irin kan tẹ́lẹ̀ lọ gbé èso òkúta kan tí kan ti jùlọ òun wà jẹ́ jẹ́ rẹ̀ kan gbé wọlé ẹ̀kan dépó sí lórí ohun ọmọ pẹ̀ ń dépó sí òun lórí ọlọ́run bá bá fọ́nà tààlá ní pé wàjá àìnà bẹ́yìn bẹ́yìn náà ọ̀rọ̀ àwọn tí wọ́n ń pè tí wọ́n dáhùn lóhùn òun ni a gbédìde láàrin wọn tẹ́ pé wọ́n dí ní rí àwọn má ọlọ́bà lásán àti aláti fẹ́ tí wọ́n áùtù yẹn ọlọ́ni wàrọ́ alìmọ̀jẹ̀rìmọ́nà náà mọ́wúbíkọ̀ mọ́wúbíkù ìkí aṣọ yìí afáwà bílábìn àbáṣú ní wáàdí sí jahanna ọgbọ̀n kan nínú jahannama tọ́lọ́wọ́ fi sí àárín wọn Allah subhanahu wa ta'ala wá ń sọ fún wa pípé àwọn kìfèrí ni Allah subhanahu wa ta'ala bèèrè ọlọ́ọ̀bà lásán sọ ní àwọn ayá jántírẹ́rẹ́ tàbí láǹfàní àti máa ní ẹyọkọ̀ọ̀kan ìjìjì ọlọ́run fara sọ nígbẹ̀yìn ọ̀rọ̀ yìí wípé àwọn àwọn kòkí ẹ̀rì a ní iná fọ̀bọ́nù annahum waqi'uha ọlọ́ba Allah subhanahu ń pé fọ̀bọ́nù wọ́n wà máa mọ̀dájú bọ́nù bí báyìí inú àwọn hurufu tí ma ní ọ̀rọ̀ àti ìdàkejì ẹni bọ́nù àásà ọ̀bọ̀nà ó tó lè sọ pé àìkọ̀nà ó máa màdájú ni so ọ̀bọ̀nà nínú àìsímọ̀ rẹ̀ nígbà ní pé àwọn kìtì ìlú wa mọ́ pé àmọ̀dájú ó máa màdájú bí wọ́n sí rí lọ́nà rere ni ó ti mọ̀ rí náà jáàmà ọlọ́mọdé abẹ nínú wọn wọ́n mọ̀ rí ní wọ́n wà mọ̀ ìpé ilé táwọn ń wò yìí bó ti tó yìí tó yẹ pé yes tí yẹn bá ń rìn kò lè sí ìrìn débẹ̀ làwọn ó tẹ̀ ti mọ̀ di láti fi bá wà wọ́n wà mọ̀ ní pé yes àwọn làwọn wọ̀ ọ̀dọ́nú annahun wà tẹ̀wò àwọn ọmọ yes àwọn wọ iná yẹn ṣọ́lì àwọn ìdẹ nílé wàlàm yajidu àníhà masrifa a ohun ah, àti bí ẹ ṣe màmà dájú pé àwọn wọ náà yìí wọn ò dẹ̀ ní ní agbára àbáyọ tí wọ́n lè fi escape ẹ̀ tí wọ́n lè fi sá ní àti tí wọ́n ní à ẹ jẹ́ ká gbé kó ẹjá lọ bọ́lọ̀ ẹ jẹ́ ká sá kò sọ́nà àbáyọ fún wọn eléyìí ni ọlọ́run ọba ń sọ ògbélé fún wa kálí màmà dájú láti lè tẹ̀ láti ọlọ́run ọba láti lè jìnà sí àwọn mẹ́ṣẹ́mẹ́ṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ ọlọ́run ọba kó lè bá jẹ́ ti wa láyé kí alèbà alèbà rí àdìjẹ́nà tó bá jọ ìgbìnà àdìkẹ́yàmù eléyìí ni ọ̀rọ̀ ṣókí lórí àwọn nǹkan tí a ti sọ yìí àbẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala ọlọ́dí kó ṣe àǹfààní ọlọ́dí kó ìkí ọlọ́wà lásánàtàlá fún aṣọ yìí ọlọ́wà àpójọ járe kò ti sí mẹ́zánà sànẹ́tẹ̀ ẹni fọ̀kan wa ó bá níjọ tẹ̀ fún àpójọ kó sáǹfà nípa àtàṣọ àti àwátagbọ́ ọ̀sọ́lọ́lọ́wà sallama ala nabiyyina muhammadin wa ala alihi